نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا تلك القربات التي يتقرب بها العباد الى الله عز وجل ومن اعظم العبادات قال الله تعالى فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون وقال سبحانه وتعالى ان تكفروا فان الله غني عنكم ولا يرضى لعباده شافعا عليما طاعته وتوفيقه قال سبحانه وتعالى إن إبراهيم كان أمة خالدا لله حنيفا ولم يكن من المشركين شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين بارك الله لي ولكم القرآن العظيم ونفعني وإياه بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم وللسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور لله والصلاة والسلام على المبعوث وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان yọ sànù ìwà kan ọ̀nà ọ̀gá tí ó tún tẹ̀mí wá sí títí di jimá lónìí. láti ọ̀dọ̀ ọlọ́run ọ̀rọ̀ sàánà ọ̀dà rẹ̀. ọlọ́run bá sọ pé àwọn ìlú ìgbèríko èyí tó ń parọ́ lọ́wọ́ ti fi wọ́n gbé ọlọ́run bá gbọ́ tí wọ́n fẹ́ wọ náà lọ ni. ipò apamọ́lẹ́ àbájáde tẹ̀kẹ́ orí èyí tó wà sọ́nà àti ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà làbá ti fún wọn tí wọ́n bá gbádùn rẹ̀ ṣùgbọ́n dípò kí wọ́n gbọ́ náà gbọ́ kí wọ́n bẹ̀rù náà. wọ́n pe ayé náà wà lẹ́rọ̀ wọ́n sàbàbí ọ̀rọ̀ náà ra wọn ò fẹ́ ti àwọn àtẹ́bí ọ̀nà ìyẹ̀fà ọlọ́run bá fi gbá wọn mú pẹ̀lú nǹkan tí ti ní sí pé lára téèyàn fi máa súnmọ́ ọlọ́ọ̀tọ́ wa sùmọ́nà ọ̀sán alẹ́ jùlọ ìkànnà rẹ̀ lọ́wọ́ ní lè dúpẹ́ ọmọ rẹ̀ kí ọmọ tí àìmọ rẹ̀ jọ náà lọ sùmọ́nà ọ̀sán alẹ́. ọlọ́ọ̀tọ́ wa sùmọ́nà ọ̀sán alẹ́ sọ nínú àìmọye ayẹ nínú àlùkò náà títí kọ́rọ́nà rẹ̀ ṣe kọ́mọ́tà ìmọ̀rẹ́sọ̀rọ̀. bọ́kọ́lá táwọn ọmọ ẹgbẹ́ ilé wọn kúrò ní àkúròtò. ẹ máa ń ṣe ìrántí mi ẹ máa ń tẹ̀lé ọlọ́run bá ló ka àyà yín nínú òṣìṣẹ́ yín nínú ọ̀rọ̀ yín nínú òkìṣẹ́ yín ẹ máa ń tẹ̀lé ọlọ́run ẹ máa ń ṣe ọlọ́run lóòrèkóòrè. ọmọ ọmọ sọ pé wọ́n máa ń ṣe ẹ̀yìn náà ẹ̀sọ́ tó máa wọ́n sọ yín mọ́. ẹ sì máa dúpẹ́ fún ọlọ́run bá ẹ má yí alẹ́ ìwọlé o. nínú ayé mi nínú àlùkò náà Gracias. ọlọ́ọ̀bá lórí orí kí èèyàn wá ìrọ̀ pẹ́ fún ẹlòmíì yàtọ̀ sí ọlọ́ọ̀bá ọ̀sùn àlọ́ wọ̀tá àlà. Ìmọ̀ jẹ́ òdì ìtọ́ fún ìyàwó níbi ìyọ ọlọ́run àti ìbímọ ọlọ́ọ̀bá ọ̀sùn àlọ́ wọ̀tá àlà. Ọlọ́ọ̀bá sọ pé tí ẹ bá ti gbọ́ ọlọ́run tẹ́ ẹ̀ gbọ́ nǹkan bí ìyàtọ̀ tó lọ́run. Tẹ́ ẹ̀ dúró pẹ́pẹ́ lọ́run tẹ́ ẹ̀ gbé ọpẹ́ fún nǹkan bí ìyàtọ̀ tí ọlọ́run bá wọn sàn án wàtàlá. Orí tí ọlọ́run bá yéè ṣáàkiri àlìmà ọlọ́run bá ti máa ń borí ni tí ẹ bá ti ọpẹ́ fún ọlọ́run sọ wá sí àdìgbélé orí ètò ọlọ́run ti fún ẹrú ìbẹ̀sẹ̀ ọ̀dà. Lára àǹfààní tó wà níbi mímọ dúpẹ́ fún ọlọ́run lóòrèkóòrè nígbàkigbà. Kí ọmọ ìgbé ọpẹ́ fún Gàmí ìyàtọ̀ sí ọlọ́run lọ́wọ́ Sùhánà ọ̀gára ní pé ìmọ̀ ti àlékún àdìgbèlé orí ìyá. Nínú ẹ̀mí nínú àwòrán, láti mọ̀ pé ọpẹ́ a máa jẹ́ nǹkan tẹ́yìn fi rí ìdíkọ́ ọlọ́run àti ìyá rẹ̀ nígbà tí ọlọ́run bá sọ nípa àwọn ànábì ọlọ́run. ọsọ débi ọ̀rọ̀ àwọn àjọ lóòtù. ó ní àwọn èèyàn lóòtù tí ọlọ́run bá ara wọn tí ọlọ́run bá ara ló ànábì lóòtù sí. ló ń kó ìkìlọ̀ èyí tó dé wá bá wa ni wọ́n pè ní ọ́. pé gbogbo nǹkan tí lóòtù sọ ìrànlọ́wọ́ àbẹ̀. àyíká tó yìí ọlọ́run sọ pé òun rọ ojú oko wọ́n mọ́kọ̀ tí wọ́n dúpẹ́ àdébọ́sẹ̀ ìpè nǹkan míì ni wọ́n gbé ọpẹ́ fún kí wọ́n lọ mọ̀ ìpè ìyẹ̀wò náà lọ sọ̀hánù ọ̀dáná olè kókó lórí ẹni tí òwò rẹ̀. àti pé ìdúpẹ́ fọ́nà kò sí ìtàsẹ́ yẹn ó gbàgbẹ́ ju àdìsẹ́lẹ̀ orí lọ. ìmọ̀dúpẹ́ fọ́nà kò sí ìtàsẹ́ yẹn ó gbàgbẹ́ ju ìyàlọ́ tí ọlọ́run àti ọ̀gbà mi nà wọ́n wá níbẹ̀ ìwà tó bá ti ọlọ́ ọ̀nà yìí àpẹẹrẹ báyìí tí ẹ̀yẹ náà fi máa mọ̀ yìí pé tó máa ń tẹ̀ra àwọn mùsùlùmí tí mùsùlùmí tó yẹ tú ni àti ẹni tí ń tẹ̀ra rẹ̀ ní mùsùlùmí lábẹ́sẹ̀ náà lọ́dọ̀ yìí pé iṣẹ́ rẹ̀ iṣẹ́ kékeré ni. nǹkan tó ti nǹkan tí ó ti mú kúrò nínú ìsìláàmù ní ṣe lára tí ìyẹn fi máa ń mà ó náà ta ìyẹn dúpẹ́ mú. nínú sọ́rọ́tò lọ́kọ́rà àti àwọn àyà mi. Èyí tẹ́ ẹ jẹ́ olùgbàgbọ́ òdodo. Àwọn àga bèrèbèrè kọjá sójú ìgbà àlẹ́ tí ìsì nǹkan ẹlẹ́gbin tó ti pèsè fún lórí ayé oníkẹ́ máa ṣe. Yẹ́n pé ẹ jìnà sí àwọn àga tó ṣe é pé ó kéré jọjọ́ nínú ọ̀gá tó sọ pé kẹ́ ẹ má jẹ. Èyí tó jẹ́ àlẹ́ àlè ibẹ̀ kọjá iṣẹ́ rí à lọ́yọ́rọ́ sí òun náà ní kẹ́ máa ṣe díẹ̀ kẹ́ bá ti wá ń ṣe báyẹ kẹ́ ń gbẹ́nà pẹ̀lú kẹ́ tọ́nà ọba tí ó ṣe fún yín ọ̀nà ọba yìí náà ní kẹ́ wá dúpẹ́ fún o. ìyẹn tó bá ti pé ọ̀nà ọba ti sì ju lọ. ṣùgbọ́n wọ́n ti pé nǹkan míì ní ẹbí láti gbé ọpẹ́ fún kàmí ìlọ́yà ti pé ẹ̀ ń sìn. ṣùgbọ́n àdáwò tó fẹ́ yẹ̀ wá èyí náà padà rí. ayé yìí jẹ́ pé wáyé pé ìdúpẹ́ fún ọlọ́run ọba àpẹẹrẹ kan ló dé pé ìyẹn jẹ́ ẹni tó ti ọlọ́run ọba lọ́ba ìyẹn ti ẹjọ́ gbàgbà fún ọlọ́run ọ̀sán àbọ̀dára tó nígbàgbọ́ tó pé fún ọlọ́run. ìdí ọpẹ́ fún kẹ́mí ìyàtọ̀ tí ọlọ́run ọba ọ̀sán àbọ̀dára àpẹẹrẹ ṣẹ́kù ni àpẹẹrẹ ìsí ẹ̀kọ́ ìdá orogún pẹ̀lú ọlọ́run ọba ọ̀sán àbọ̀dára ẹ lọ́jọ́ pípé wọn náà tọrọ lọ́tọ̀ náà wá ní èèyàn máa gbé ọgbẹ́ fún èèyàn tọ́ka sí pé irú ẹni bẹ́ẹ̀ ó ti fi ojú ọ̀nà ẹlẹ̀ lọ sí ojú ọ̀nà ọ̀nà ọ̀kọ́sà àwílẹ̀. bákan náà ìdúpẹ́ fún ọlọ́run ọ̀sùn àlọ́ọ̀sán alẹ́ yìí ó ní ànábì pè ní orin tó pé lọ́wọ́ fún mọ́ọ̀mì nínú kí ẹ tó ṣe olùgbàgbọ́ òdodo lọ. àníbi sọ́kàn wọn kọ́ ọ̀rẹ́ kò sẹ́lẹ̀ òní pé ájẹ́lẹ́lẹ́ àpẹẹrẹ mọ̀mí. èèmọ̀ lọ́fẹ́ àlámọ̀rẹ́ mọ̀mí ní fún yàn gbogbo kan lọ́wọ́ ti fún owó náà yìí sílá. torí pé ẹtí bá ti mùsùlùmí gbogbo nǹkan tó rí ó ní láyé yìí oṣù bá tẹ̀lé ọjà máa gẹ́gẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ mùsùlùmí tó sì máa ṣe ṣe wọ́n máa ìsìláàmù dáadáa gbogbo ìgbà tí bá ti jí kódà ọmọ tí ìrètí ọ̀lẹ́ yóò ti máa dúpẹ́ pé òun ti jí lẹ́tọ̀ọ́ bá àwọn mùsùlùmí tó fi ọkàn náà ra tó tó fi ọlọ́ tí ọmọ fi ìjọ lẹ́yìn lé ọlọ́ yàtọ̀ sí ọmọ ọmọ ọ̀sán àyà ọkọ̀ ọ̀dọ̀ àyà. Orin tó pọ̀ ẹlọ́wà lẹ́nu bí máa dúpẹ́ fún ọlọ́run ṣùgbọ́n ó ní bá a ṣe lò. Tí màá fẹ́ dúpẹ́ fún ọlọ́run àtọ́kà ẹni yóò ti kọ́kọ́ wá. Tí ìyá ń gbà yìí pé gbogbo ìdí ìṣẹ̀lẹ̀ ẹ̀ṣọ́ nígbà dáa yìí ọlọ́run wà nìkan ló ṣe kiri. ìmọ̀ òun náà ni ìmọ̀tẹ̀ àkàtúndínlá yẹn pé kéèyàn fi ẹnu sọ sí ọpẹ́ lérí orin tí ọlọ́run bá ti fún kọ́nà máa lérí àmàlìkà. ìtọ́ ajé palambarí ibẹ̀ yìí ni orin tọ́nà bá ti fún yàn kéèyàn wá lò ó láti lè fi tẹ̀lé àti ọlọ́run kéèyàn wá lò ó láti lè fi yàgbà àti ọlọ́run. bí ìtọ́pọ̀ jù lórílẹ̀ ayé lónìí yìí lọ́nà ló bá sọ rí owó fún un. Nígbà wọn fi ta inú àwọn èèyàn bí ó ti fi ta àwọn èèyàn ló jẹ́lẹ̀ ọmọ wọ́tà. Nípa àbòtó ní ipò ọ̀pọ̀ lò ó fáwọn èèyàn. Àwọn tí ò ní tó ẹni yóò tún máa ta jù wọ́n jẹ́. Yóò ta dúkìá wọn torí kọ́mọ̀ ìgbé wọn lágbára. Gbogbo omi tí a lè rí wọn lọ, òun náà ní ẹjọ́. Wọn ò sì lè bẹ́ẹ̀ nìkan bẹ̀ tó náà lọ. Agbára ìtọ́nà ọba tó ti fẹ́ lòmíì dípò owó fi kún àwọn ọ̀lẹ́ lọ́wọ́ yóò tó ti fìyà jẹ wọn ni. irú ẹni bẹ́ẹ̀ kó làwọn máa fi àhápẹ́lẹ́lá ní gbogbo ìgbà kó máa kí ọ̀hún gbogbo ẹ̀kọ́ náà. torí pé sẹ́yìn fi ń dúpẹ́ oore ní pé oore tí ọlọ́ọ̀bá ti fún ẹ̀yẹ kéèyàn wá lò ó sójú ọ̀lẹ́. tọ́wọ́n ti kí ọmọ lọ́wọ́ ọba jogún fún yà kéèyàn ó rí ọmọ sojú padà bọ́lá ọba ti fẹ́ ìdí dájú kéèyàn dúpẹ́ nù. tọ́lá ti kówó ni kéèyàn ọ̀nà na ọ̀nà tọ́lá ọba ṣùgbọ́n na sọ́nà àrà ó sì fi sàánú àwọn èèyàn ìdí dájú kéèyàn dúpẹ́ nù. tọ́lá ti sáńkàrà ni kéèyàn fi kún àwọn ọ̀lẹ́ lọ́wọ́ ọba tó fi jáde tó ní fáwọn tó ti gbé Amen. obìnrin èyí tí ó pè sí islam tí wọ́n ti ní mẹ́pẹ́ yìí. tí ìkànnì àwọn ìjà lọ́wọ́ pé àwọn ọlọ́pẹ́ kọ́ ló ti dé kú ní ibi ìjókòó rẹ̀ lórí àlejò sẹ́nà àwọn máa jókòó pẹ̀lú àwọn èèyàn gẹ́gẹ́ gbogbo àwọn ọba náà ti máa dé tí wọ́n ní àsìkò tí wọ́n jókòó níbi ọwọ́ àrọ̀ tí wọ́n tún wọ ìyẹ̀wò lọ lọ́wọ́ ìdí ọwọ́ ìyálẹ̀ta. kọ́ ló ti dé kú láyé yìí àgbà rẹ̀ ó ti bí àlàyé ó ti pẹ́ ju kó tó lajú kó tó díjú báyìí. Agbára pé sóde bí ó ti di wọ́jú rẹ̀ tó sọ. Adébí Suleiman ọ̀sọ̀ ibi ti ni tọ́lẹ̀ fi màtí dúpẹ́ àbí máa tètè tètè ní ọlọ́run. Ẹ bá dúpẹ́ fọ́nà ó dúpẹ́ o. Ẹ lọ́wọ́ ti ti kèfèé tí ọlọ́run ọ̀sùn àárọ̀ tí ọlọ́run tó ti àyè

tí wọ́n fi pẹ́kọ́ náà tí wọ́n lò ó lọ́nà tó dáa àbọ̀wọ̀ ní ìlú dáa tí gbogbo yẹn náà bá rọ lọ́gbà yìí oore tó náà wọ́n ti fún ẹrú kò ní ìlú síbi ẹ̀sẹ̀ kò ní fi pa ìlú ìlẹ̀ fún bí o ti pé yóò fi máa dùn wọ́n nínú kí ọlọ́pàá tó sọ àwọn ìkọ̀kọ̀ wa ọlọ́pàá tó wọ́n ní aláìwọlé ó lè kí alẹ́ wọn tó fún ọlọ́pàá wọn ويرضي مع ذلك على الدين اللهم انا عبيدك ونعم عليك